الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على حبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبني أدولا مباوا ọlọ́run ọba ọba alágbára ọba tí ó tún ṣàánú wa láti jòkó nírọ̀lẹ́ yìí láti gbé ọkàn yẹ̀wò nínú sunnatullahi fil ard bí ń ṣe máa ṣe ọlọ́run tí nǹkan kan ò sì ní yí padà la tabdila li khalqillah òun náà ni al-ibtila tribulation àdánwò sunna ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run. nígbà ọlọ́run fẹ́ prógámù orí rẹ̀ ó prógámù rẹ̀ mọ́ bá ti yọ omi kúrò ní ara rẹ tó sì lè yọ ẹ̀jẹ̀ kúrò ní rẹ̀ àdáwò náà omi tó sì nídìí ẹ̀jẹ̀ ọlọ́run prógámù méjèèjì mọ́ ara rẹ àdáwò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lásán mẹ́wàá nílé aṣọ mọ́kànlá lónìí ẹlẹ́kọ̀ọ́kànlá òun náà làdá o bẹ́ẹ̀ bá lásán méjì aṣọ mẹ́ta lónìí kò sẹ́ni tí ò ní aṣọ nílé tí wọ́n ń pè ládàáwò ẹnìkan náà làdánwò yìí kàn nítorí pé òun ló dá àdánwò òun náà lọ́lọ́run bá wa ẹ̀yìn ọlọ́run kò sẹ́ni tẹ́rù ọ̀ máa bà kẹ́rù ọmọ àbàyàn nínú àdánwò yìí àwọn màláyíkà ń bẹ̀rù ọlọ́run àwọn àlìjànú ń bẹ̀rù ọlọ́run Allahu akbar ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa jẹ́ àdánwò òun náà ni àmìwò ìdánwò tí èèyàn kò lágbára àti títí tọ́ba tó kú láyé ẹ̀rù àdáwò sàárè tó máa bá tọ́ba tó kú nínú sàárè tá a bá dìde wájú ọlọ́run ọba ẹ̀rù tó máa bá gbogbo wa kí ní bàbá lẹ́rù jọmọ́ ká má rí ìbìmọ̀ ọlọ́run ẹ̀yọ́mọ̀ mi nínú ẹ̀sìn wa àdánwò al-ibtilā'u wājibun fī ḥayātil 'abd wọ́n ní àdánwò yẹn kò síbi àṣà lọ tá a nira dánwò. bàbá kú lẹ́nu ilẹ̀ tá a lọ nù sánmà àdánwò wà nù kan tá a bọ́ mi àdánwò mbẹ́mbẹ́ mo kú nínú ìjọ ọkan tó a mi àdánwò tó lé ọlọ́bẹ̀ ọ̀ bá àwọn tí wọ́n ní ewé lọ́wọ́ bàbá kú kan taa a lọ mi nítorí mi àdáwò ń bá àfa àdáwò ń bá wàlí àdáwò ń bá ànábì ọlọ́ àdáwò ń bá àwọn àlìjànú àdáwò ń bá àwọn pásítọ̀ àdáwò ń bá àwọn bàbá olóògùn àdáwò ń bá gbogbo àwọn adáfá àwọn adáfá Allahu akbar ọlọ́run nìkan tó dá àdáwò nìkan làdáwò ìbá ìtàn àfihàn pọ́nrán yẹn ni tí wọ́n ti ní kíní kíní yìí ọ̀ràn yẹn ni ìtumọ̀ ni pé ọ́ máa palẹ̀ mọ́ fún un. ọlọ́wọ́n bá sọ ní Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitan rajim ọlọ́wọ́n bá ní laqad laqad khalaqna al-insana fi kabad ẹ̀rí ọlọ́run ní àwọn adá èyí sínú wàhálà kábàdì àdánwò níjẹ̀bẹ̀ ọlọ́run ti là á mọ́ Qur'an kò ní ìdíkọ́ ọmọ sámú ó ní sáfà dánwò mọ́. ọ ma fi ẹjọ́ àdánwò sun ọba tó dá àdánwò yóò wá àdánwò náà kúrò lára rẹ nígbà tó bá wù bọ́ọ̀ bá wá ń pè é pé tí ò tí ì yọ kúrò ó ní nǹkan míì tó máa ṣe máa ni míì ọwọ́ pu ọlọ́run ọlọ́run sì yọ ìmíì ọba wọ sàárè ó ní wàhájà tùmọ̀ ní àṣà látàwọn kọ̀bí ó ní bùkátà ẹni tí bá sì mí sókè tí mí sílẹ̀ ó ní kò ní bí yá tán tẹ́mi rẹ̀ ó fi bọ́ bí kan bá ti yẹjú èmi ò sì máa ta kókó bí kan bá ti lójútu èmi ò ti máa dàrú tó o bá ti rẹ́rìn nínú ìkan ọwọ́ tó wáyé rẹ tọwọ́ ẹgbẹ́ rẹ ó torí ìjọ́ máa ṣe kí ni ìjọ́ máa bàwọn jẹ́ akada allahu bil qur'ani annahu la mahalata min al bala ọlọ́run ṣe làmẹ́lẹ̀ ní quran ni ó wá fi tawkidi sí tawkidi lọ́dọ̀ àwọn àlùfáà òun náà ni tá a bá fẹ́ sọ̀rọ̀ tá a bá wá kàn ń pa ipe dandan ni tá a fẹ́ ṣe yìí o ọlọ́run bá ń sọ ní quran ọlọ́run bá ní wà lànà bùlùwánnákùn là nà méjèèjì yẹn ọlọ́run dáàbò fáàbù yẹn nàbùlù kò ní tẹ́lẹ̀ yìí. àwa ni wàhálà láàánì dandan ni nàbùlù wánnákùn nná yẹ dandan ni túmọ̀ yẹ ọwọ́ akó dandan méjì bo fiili yẹ váàbù yẹ ọwọ́ ni wàhálà nàbùlù wánnákùn mo gbọ́dọ̀ dán yín wò dandan ni dandan ni àmọ́ tíntín ní fún yín o gbogbo tí n bá fi mìí wò tíntín ní o bìṣẹ́ yìí mínà ní kọ́ọ̀f nínú bẹ̀rù tani ń bẹ táyà rẹ̀ ọ̀já rí tani ń bẹ nínú àwọn tá a yìí táyà rẹ̀ ọ̀já tani bẹ nínú àwọn tá yìí tí ò ní ti ronú lélẹ́rí tó ti ronú kan táyà rẹ̀ ó sì máa já kò sí àfihàn ọlọ́ọ̀ nìkan minal khawf ọlọ́run ní máa dẹ́rù báyìí wọ̀lì júwọ́ ebi ọmọ apá yín ẹni tí òní tí ó jẹ dàgọ́ méjì àti olówó tí wọ́n gbé oúnjẹ àárọ̀ síwájú ẹ̀ tó kí fóònù mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí dáhùn kọ́ọ̀lù wọ́n ní mítìn tìyá ọba tó kó nínú ilé kò jẹun àárọ̀ ọba tó bọ́ sí ọ́fíìsì wọ́n tún gbóúnjẹ tó ọ́fíìsì náà wá níbi tí Allahu akbar táwọn ọmọ tí ń retí pé ọ̀gá fẹ́ jẹun náà ká lè palẹ̀ mọ́ ìwé ìròyìn ní kà nígbà tó yára wá tó gbé páàdì rẹ̀ ó ní kóhun tó wọn táwọn fẹ́ sọ ní mítìn ọ̀dàgún méjì kóhun náà tó jẹun bákan náà lòun àti tí ò rí ń jẹ́ tẹ̀lé méjì bá lò ó rọra tó mú wa naqsin minal amwal owó ọmọ sáfẹ́rẹ́ fún ilé kọ̀ọ̀kan sọ̀rọ̀ ìwọ̀n tábà lọ ní ìṣògùn owó òun lè kó nínú èyí tí bẹ lọ́wọ́ rẹ fún bàbá olùsìn tí òun ò rí jọ́ọ̀jì lágbólé bàbá bàbá olùsìn lọ́fẹ́ fẹ́ lọ́wọ́ ní mọ́tò rẹ bá ti yọ lọ́ọ̀ká báyìí ní ọmọ ẹgbẹ́ ní ọmọ ẹgbẹ́ pé tọ́ akéde ọmọ dé akéde lè fẹ́ gba owó lọ́wọ́ rẹ. ọlọ́run owó ọmọ wọn yín kò sẹ́nìkan tí ń bẹ níwọ̀n bí tó wé wọn mẹ́bàá tara yín lóbi ọlọ́run ní yóò bá dáwọn àsìkò kan yín máa di dúkìá yín kù wọ́n áwọn fòsì yín máa gba èmi yín máa gba àwọn èmi yín lọ́kọ̀ọ̀kan bàbá ẹlòmíì ti kú ní wọ́n ìyá ẹlòmíì ti kú ẹlòmíì ò ní bàbá lọ́wọ́ kò níyà àmọ́ lọ́mọ bàbá tèmi ń bẹ ìyá tèmi ń bẹ alihamudulilayi àmọ́ ó ti tó bí ọmọ mẹ́ta tó ti lọ tọ́lọ̀ tó ti mi lé àbókè pọ́n mi lọ́kọ́ kí ni àmọ̀tán fẹ́ yà ọ ọmọdé mi lábẹ́ àdáwọ̀ ọ̀rọ̀ àtúntò sáà máa dúpẹ́ sáà sáà máa dúpẹ́ sáà sáà máa dúpẹ́ gbogbo gbà kọ́lọ̀ kọ́lọ̀ má jẹ́ òkú lẹ́yìn fẹ́ kó kàn wọ́n. ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n náà sí mi náà àwọn wáàdì wọn àwọn fòsì ẹ̀dẹ̀ wọ́n kàn fòsì ọkọ ọkọ fò sánlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ aláwọn ọjọ́ sùn náà ni. wọ́n fẹ́ mọ̀rọ́ ẹ̀yin tẹ́ ń dáko ọlọ́ni ẹ̀ kàn dáko láwọn àsìkò kan ẹ̀ harvest lẹ́ẹ̀kú èrè nígbà tẹ́ jalè ẹ̀ sì jalè wàláyé ẹ̀ jalè. bọ́lá di àwọn àsìkò kan wọ́n fẹ́ mọ̀rọ́ Allahu akbar ìtọ́lọ́sọ yọ sẹlẹ̀ ọ̀ dáko orúkọ èrè jọ kò ní káwá gàjú ẹ máa tẹ́ gbẹ́lá gàjú àwọn tí wọn bá ní orúkọ ìjọ ọ̀sọ̀gbọ́n tó fẹ́ bá tó fẹ́ dá ó ti di mẹ́rù rẹ ipe tàwọn tó délé mi ò màkàmàkà ni ọmọ wa palẹ̀ mọ́ ọ̀kan náà wà lọ́wọ́ wa nígbà tí n pèpè alẹ́ sọ yìí ó ní ikhwata al-iman ọlẹ́yìn ọmọ yá mi tẹ́ ẹ bá fẹ́ tara yín jẹ húsù lè ìbtìlá ẹ máa palẹ̀ mọ́ fàdánwò. peter nìkan bá dé má lẹ́nu o makamaka ni o òun ọ̀sẹ̀ lọ́hùn òun náà sì sin lọ́hùn jùlọ. wọ́n bá ṣeré sọ abiri ọlọ́run bá làwọn tó bá wá ń ṣe sùúrù tádà wò bá dé ẹ fún wọn ní ròdù wípé ó ti dáa fún wọn láyé yóò tún dáa fún wọn lọ́hùn kí ni ọlọ́run advice wa ká ṣe sùúrù sọ́lá àdúrà ọ̀sọ̀rọ̀ alìbàdà kẹfìrì àwọn àlùfáà àwọn wọn ní àdáwọ̀ ọlọ́run kọ́lọ̀kọ́lọ̀ ni kọ́lọ̀ tó bá yí sọ́dọ̀ rẹ ọ̀tọ̀ ní kọ́lọ̀ tọ́lọ̀ wọn fẹ́ lómi ń bẹnu àdáwò tọ́jẹ́ pé àìnígùn ẹ̀mí ni ọmọ tí wọ́n bí lóòjọ́ tó sì kú lóòjọ́ kí ló ṣe fọ́lọ̀ kí ló ṣe fọ́lọ̀ wọn bá wa ẹni tó kú lóòjọ́ tí wọ́n bí lóòjọ́ tó kú lóòjọ́ ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ àdánwò tiẹ̀ nu ẹ̀yin lẹ́mọ̀ á wá wò pé kí ló wá ṣe láyé gan nígbà tó mọ̀ pé òòjọ́ lòun ó ṣe kí ni ni lòun ó kú kò yẹ yìí ó yé ọlọ́run ẹ̀mí ti ń bẹ lára wa yìí a máa bẹ lọ́ni kọ́mọ ti gbà á nísìnyí bọ́bá ti lọ́ọ́ yá ó ti yá náà nínú àdánwò ó ní ká pẹ́ ká tó rọ́ ọmọ bí ọdún kìíní lẹ́yìn marriage ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje ọdún kẹwàá mọ́kànlá ọdún ní ten years twenty years yọ padà bímọ o àmọ́ àdáhùn tá a fi kàn ní pé kọ́dà àmúkó tó bí nínú ẹ̀ wọ́n gbé ta ákùnrin wàlẹ̀ nínú àlẹ́ ọkùn kò ṣe ní bí rárá ni. nínú àdáhùn. òun náà ni kéèyàn ó kó owó jọ kéèyàn ó tu owó jọ ọwọ́ á tu owó tá a wí jọ ọ̀tọ̀ ni kéèyàn ó máa wá owó ọ̀tọ̀ ni kéèyàn ó rówó ọ̀tọ̀ ni kéèyàn ó wá rí iná. kéèyàn ni kéèyàn olówó léwó ṣe máa rí iná ẹlẹ́mìí máa gbogbo ayé yóò wá palẹ̀ mọ́tà àsìkò tó fẹ́ dùn kó máa ẹlẹ́nu wa gbẹ̀mí ọlọ́run fi sàdánwò fún nínú àdánwò nìkan yóò ti lówó rí ó sì máa ń nímọ́ ọlọ́mọta ẹ̀sọ́ ni mbẹ́ anábì yẹn sànú àwọn mẹ́ta nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn anábì ní gẹ̀ẹ́nì yóò káwọ́ mi ìfitakara ọlọ́lá ọlọ́lá ti ń bẹ láàrin ẹbí àbí láàrin ará àbí láwùjọ tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ìgbà lọ́wọ́ rẹ̀ ni ó nítumọ̀ nígbà míì ọlọ́run fi ṣe pàṣán fún ni nígbà míì ọlọ́run bá fi mí wò ni ọ̀sẹ̀ lọ́hùn ó kàn wọ ọlọ́nà mo lọ lórí láìpẹ́ yìí tó ọlọ́run lọ́mọ tó pamọ́ bàbá kan bẹ lẹ́ǹkulé wa gbogbo àárọ̀ ọjọ́ àlàmísì àtijọ́ jímọ̀ àfẹ́tẹ́ bá balẹ̀ ní òní tayín lọ́rẹ̀ àtọmọkíw àtàfà àti tálíkà àtòkó mo wá dé láìpẹ́ yìí wọ́n ní ìyáálé rẹ̀ ó ti jáde láyé wọ́n ní aláàjì náà pé kò sówó lọ́wọ́ rẹ̀ Allahu Akbar bàbá wọn sàrà kíláà wà kó ṣe sáyẹn ò ṣe sàrà mo fẹ́ mi ò ń wọ ọlọ́run ó sì mí àti kọ́ wa dúró nínú ẹ̀ wọ́n ní àárẹ̀ wọ́n máa correspond wọ́n tún gbé lọ di alágbo wọ́n gbé lọ di àwọn sẹ̀lẹ̀ wọ́n gbé ada di àwọn adáhunṣe wọ́n gbé lọ di wọ́n wá darí sọ́dọ̀ àbọ̀ orúkíà nígbà tí kò ká mọ́ tọ́nà wọn bá ti ṣetán tí ó fún lálàáfíà kì í ṣetán náà ni ẹ̀ẹ́ka rúkíà kàákà dàsìkò tọ́nà wọn fi ṣetán àmọ́ kẹ́ ẹ máa ṣàdúrà wọn bẹ̀ lórí wa torí gbọ́dọ̀ ẹ bá ń ṣàdúrà nígbà tẹ́ ẹ ń sin lọ́nù tẹ́ ẹ bá ṣe nǹkan mi lẹ́yìn àdúrà ẹ ń sin lọ́nù àlùjọ náà fọwọ́ bẹ́ẹ̀ lómi lọ́pọlọ yóò jí láàárọ̀ yóò ṣètọ́ fèsì yóò ṣèmọ̀ wọ́n wọ́n wọ́n ní ọba máa bọ́ kóòtù lọ́wọ́ ní ọba bọ́ sókòtò Allahu akbar àdánwò pọlọdọ Ọlọ́run bá wa ẹlòmíì thirty five years forty five years ó ní níyàwó nígbà míì yóò lọ wọn ò rí náà owó sì ń bẹ lọ́wọ́ bọ̀dá ó ti gbalé ó ní mọ́tò yóò sì wáyà owó tí kò sì ní rí ẹnìkan tó wọn lówó tó nǹkan àwọn obìnrin ó sì máa dọ̀ pé òun làwọn fẹ́ fẹ́ òṣìṣẹ́ nǹkan lọ́wọ́ tẹ̀ àdánwò ní jama ẹrù obìnrin ẹ máa wá òpètò bẹ́ẹ̀ bá wa kẹnu sẹ́ni ìwé sẹ́ni ìdẹ́gbẹ́ èèyàn mọ́ wa rẹ̀ wàláhì kò sẹ́ni kankan lọ́wọ́ rẹ̀ lójoojúmọ́ ní sọkún lórí bí ọlọ́run bó ṣe dá mi dá yìí fún mi lọ́kọ̀ arábìnrin kan bẹ nígbà tá a wà nílé àkúté ẹnìkan wá ń sọ fún wa pé arábìnrin yẹn dákun tẹ́lẹ̀ bá ara fọ́ kí ló ṣe à ẹni tó ṣe lágbàá ọ̀rọ̀ kan náà ní í ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà bí wọ́n wá ń lọ òkèṣàn yóò wá gbé mọ́tò sílé yóò wá fẹsẹ̀ rìn lọ rẹ̀ káwọn bá àwọn kan dáa fún torí àwọn tí wọ́n máa sá fún pé aládàá ńlá asáládàá ńlá kọ́ asáládàá kékeré àdáwò tó ẹnìkan ò lè fún lọ́kọ lẹ́yìn ọlọ́run ẹ̀yin ọmọ ayá nínú ẹ̀sìn wa gbèsè aládàá òní kéèyàn máa ṣe ṣẹlọ́ọ̀ kojú kó sì jẹ tí kó sì máa mú àdánwò bọ́ńtọ̀ ọlọ́run ní ọmọ mọ̀ ó sì mú àṣàbàtò ṣàìtàn níyà kéèyàn ọmọ ilé ọmọ ọlọ́mọ káàkiri láìsọ igi rẹ̀ kéèyàn ọmọ abáyàwó olóṣùn láìsọ igi rẹ̀ kífẹ́ aráàmù kọ́ máa lọ kọ́ máa bọ̀ lẹ́mí rẹ̀ tó sì mọ̀ pé ọlọ́run ò fẹ́ àdánwò ìdílé àfikún sáà dọ́lọ́run ọba wa inú àdánwò oníkéèyàn máa ronú sùn inú àdánwò oníkéèyàn tó máa sùn àsùn àsùnwàtọ́ láì ní láì ronú nípa ayé àdáwò nílé ayé bí omi ni èyí tó bá wọ ọlọ́ọ̀ni máa ń dà sójú ọ̀nà kálukú ọlọ́run sọ nínú Qur'an al-Karim ọlọ́run bá ní kulillahumma malikal mulki gbogbo ọlá ayé ọlọ́run ní ọwọ́ òun lọ́wà yóò ti tún ti múlíkà máa ń tẹ̀sà ọlọ́run ni ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ máa sọ pé gbogbo ọlá ayé ọwọ́ mi lọ́wà èmi ní sì ń fún ni ẹni tó bá wù lọ́lá ọ̀tẹ̀nsẹ̀ wọn lè mú líka mímọ̀ ntàṣà wọn náà lọ́wọ́ sì gbà lọ́wọ́ ẹni tó wù ọ́ ẹ̀rọ àwọn míì nígbà tá a wà ní kékeré lánàá àwọn ni wọ́n máa ń fún wa ní bàtà àwọ̀kù àwọn ni wọ́n máa ń fún wa láṣọ àwọ̀kù àwọn ni wọ́n máa ń bọ́ agbo àlòkù sí wa lọ́wọ́ lénìí ẹ̀yin lè fún ọ ọlọ́run gbà lọ́wọ́ wọn ó kú fẹ́ yìí. ẹ̀yin náà má yà o wàlá àtàkùrọ̀ o bí má àtàkù ọ̀pọ̀sibù kọ́lọ̀ tó gbà lọ́wọ́ tí yín náà kó tó kó fáwọn àbúrò tí ń bọ̀ ìyípadà ìgbà àdáwò ni wọ́n ń pè ọmọ mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn fẹ́ẹ̀sì ó ní yá aṣọ àhìbàlì àmì ó ní wọ́n tínú rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ báyìí lórí àdáwò kan ní àdáwò ọlọ́run tó fi kọ́ ìnàlẹ̀ àmàmọ́ ń fárí jó ó ní lọ́lẹ̀ mà pé àdánwò kan yìí báyà kọ́ wá wà pàmánẹ́ǹtì yóò padà sí lọ látẹ́jísà ànàfà ìnàlẹ̀ fárí jálá mọ́kànlámáyà mọ́kànlámẹ́nì kankan ẹni tí ó yọ ọkùnrin náà àdánwò ni wọ́n máa ń pè ẹni náà sì lọ́lọ́run bá a láà. إذا ابتليت فذك بالله وارض به bọ́lá ń bá mi ọ̀ pẹ̀lú ọ̀kan nínú àdánwò nígbàgbọ́ ní ọlọ́run ọba rẹ̀ wárí bọ́bí yọ́nú sí innal ladhi yakshiful balwa huwa Allah ẹni tí máa mú àdánwò kúrò ọlọ́run nìkan rẹ̀ àwọn afáàní kọ́dà la tatawakkal ala du'a má gbára lé àdúrà ibi àfàìmáfi bẹ́ẹ̀ ní òní kò gbọ́dọ̀ má gbọ́dọ̀ àwọn alùpùpù àwọn ọmọ sọ wọnà wọnà yẹn ẹ Ọlọ́run a níbi òjò níbi tó o bá sì ti fún wa títí ọ̀la àfẹ́ mọ́ ọ̀rẹ́ yìí bí ẹ bá wá rẹ yìí bọ́lọ̀ bí ẹ bá wá rẹ yìí ọ̀fẹ́ mọ́ alùbídíà ńlá yàgò àwọn ṣe wòye nítawọn ẹlẹ́bí ọlọ́run lè wí fọlọ́run ó ti wọ́n sì mọ̀ wí. òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam adábìnrin ẹ̀ńnà ìdọ̀mọ̀lì jẹ̀sà ìmọ̀ ìdọ̀mọ̀lì bàláì ẹni tí máa ti ń wá ládá àtẹ̀sán pọ̀ lọ́rùn yóò rà dánwò tó pọ̀ láyé wa inna Allah idha ahabba qawman ibtala ibtalaahum tọ́lá wọn bá nífẹ̀ẹ́ àwọn àjọ kan àdáwò náà fi kàn wọ́n fama rọ́dìyà fàlàwò rídọ̀ bẹ́ẹ̀ bá yọ́nu sàdánwò ọlọ́wọ́n yọ́nu sí wọ́n máa ń sẹ́ kọ́tà fàlàwò sọ́kùtù tẹ́yẹ̀ bá bínú tí ń bá ń kara tí ń bá ń bínú tí ń bá ń kara tí ń bá ń rojú ọlọ́run káàkiri tí ń bá ń bínú ọlọ́run sì máa bínú sí. ìtumọ̀ ẹ̀ ni pé bàdánwò bá dé kí là máa ń ṣe jama alihamudu lillah nítorí pé tó wà lábẹ́ àdánwò ọlọ́run nìkan lọ́mọ ọ̀kan náà àwọn àlùfáà ó ní kaza inú lèmínánì alàkọ̀nà fẹ́yìrì lèmíhánì ó ní sẹ́rí àdánwò ọ̀dà gẹ́gẹ́ bí afárá tí wọ́n fi la odò tá a fẹ́ gùn kọjá lọ síbi success lọ síbi ọ̀nà o lè dá odò fò àfi kó afárá nígbà tó wá èyí tó sì fẹ́ mú lọ́hùn ọ̀dọ̀ ọ̀ràn àyàn afárá náà di ọ̀ràn àyàn tó o bá wá ní ọ̀ọ́fẹ́ afárá nítorí ń sọ ni pé ọ̀ọ́fẹ́ oore bọ́ba náà fẹ́ kádánwó kàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ àdánwò mi máa ń fa oore wá ni adópin òbéèrè oore lọ́dọ̀ ọlọ́ọ̀ni ọlọ́run sọ nínú Qur'an Karim oni wana bulukun bi sharri wal khayri fitna Allahu akbar ọlọ́run ọba ní ìmọ̀ dán yóò pẹ̀lú aburú sharri ó gbowó oṣù tájà wọn mùsùlùmí fifty thousand látọ̀ fún wa òun sì ń délé báyìí ní ọba ní a wọ́n ti àdímìtì ọ̀kan náà wọn mu lẹ́ẹ̀bà dánwò wọn bá pé ètò ìṣe yìí yóò ṣe test five thousand àgbà deposit twenty five thousand ilé tẹ́ bá wá mú padà tẹ́ wá san twenty thousand èdè lọ́jà sí jẹun òun sì jẹun lóṣù bọ́ba ti dé títí ẹ̀ dẹ́nu ó ti dé báwọn ilé ọ̀kan lánàá àwọn náà ń fa àmọ́ra mi títí ẹ̀ náà dẹ́nu kọ́ máa wá pé ebó ń sìn kírun ebó ń sìn gbàwẹ̀ ebó ń sìn sílọ̀ ebó ń sàṣìkàrò àwọn anábì ọlọ́run sàṣìkàrò sáwọn anábì ọlọ́run ọba òdìdé lóru ọlọ́run ọmọ ọmọdé ayé wò pẹ̀lú aburú wọ̀lùkáyèrè àti orí ó sì ní tẹ́lẹ̀ o àmọ́jọ́ tó bá tẹ̀lé amọ́tò àkọ́kọ́ báyìí tó fi kejì lé o ti sẹ́ndì sígínà sáwọn ẹbí àtàrà ìgbé kan máa wá yọ ọ lẹ́nu kan máa wá ṣe kíni kan máa wá ṣe kíni kan máa wá yọ ọ lẹ́nu ta ló pè wọ́n ta ló invite wọn ìwọ sọ ọwọ́ àtòrí ẹbí ọwọ́ àlòrò kìí ṣe nǹkan rí wọn ọ máa ṣe ọ máa yọ tiwọn náà ni ọba lọ́dẹ tàwọn sàn àwọn ti gba fọ́ọ̀tì wọn náà náà sì ti ti yín.

ẹnu bí ní mú ní sèkò kọlù mí kò tí délé lọ́wọ́ tán yìí tó lé yìí yóò tó máa sọ báyìí bí ó sì máa ṣe ni ẹ mọ̀ bọ̀ ẹ ó dọ̀ wàhálà ni gbogbo àwọn tí wọ́n ń pè ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ bẹ́ẹ̀ bá lóun ọ̀wà là ti wú kíní wákàtí àdánwò bọ́ba ní òsì kò sí báwo bóun ní òṣèṣì ọlọ́ni fitna àtọ́rẹ́ àti aburú gbàmí fitina ni ó jẹ́ fún yín àdánwò nù wa ilayna turja'un ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba lẹ́ ń padà bọ̀ bá a bá fa burúkà yẹn dúró déédéé bóore bá sì dé ẹ̀dúpẹ́ fọlọ́ lórí ẹ̀. ẹ̀yin maya mi àlè ìmánu láàyè mu na òtìláhà kò níyà wọ́n ní èyí wọ́n nígbàgbọ́ yẹn òpin kọ́lọ́ má dáyà wò ọlọ́ni ahasiba nnaas ọlọ́run máa ń sáwọn èèyàn máa rò ní ayò tọrọkù ipa fi wálẹ̀ ayé yẹ kúrú àmàlà kí wọ́n máa sọ pé nítorí pé a ti gbàgbọ́ wàhùn ńlá ayọ̀fẹ́nùún torí ẹ̀ láti ní dáwọn wò ọ̀làkọ̀dì fatanna alladhina min qablihim àwọn tó dáa jù wọ́n lọ lánàá a ti mì wọ́n wò falaya'lamanna Allahu alladhina sadaqu afẹ́ mọ àwọn olódodo walaya'lamanna alkadhibin afẹ́ mọ àwọn òpùrọ́ ajẹ́pẹ́ àdánwò ọlọ́run ọba ó ti ṣe ọ láti máa lẹ́vù ìmánì rẹ̀ ọmọ tá a fẹ́ sẹ̀gzámù fún afẹ́ mọ ẹni tí ó kàwé àti ẹni tí ó ka ìwé afẹ́ mẹni tí ó lọlé ológun nù yín àtẹ̀fẹ́ mẹni tí ó dúró ti ọlọ́run torí ẹ̀ la ṣe má dánwò dé afẹ́ mọ àwọn òpùrọ́ nínú ìmánì àdánwò ní máa tún náà sí rí gbàgbọ́ ọgbọ́n máa dánwò dé bá dánwò bá wá dé tọ́wọ́ sùtánà ọ̀wẹ́ sí odò wọn ò kí ẹ sínú àgbo ọmọ lọ́dọ̀ àwọn bàbá adáfá ọmọ lọ́dọ̀ àwọn fún jálàbí ká máa fún ọ lásèjẹ kí wọ́n máa fún ọ ní epo tá a fi rárá ẹ̀yẹ́nu ayé ẹ̀yẹ́nu àwọn àgbà àgùnjẹ àgùsárí èyí tá ìfọwọ́ èyí tá dà sọ́jà èyí tá wọ́n lẹ̀ èyí tá fẹ́ sínú atẹ́gùn lóru alágbó alágbó méjì gbẹ́rẹ́ gbogbo ẹ̀rọ náà fẹ́ wò àṣírí ròtù sádàn ìbàdí torí ara rẹ̀ ìbàdí bọ́wọ́ wá jẹ́ pé kọkàn mú òun kò ṣe sàárà kó o sì yẹn náfìlà lọ́rùn lásìkò tó ṣe nǹkan ọbẹ̀ lọ́run kí ló tó má kó dìde ńlẹ̀ kó gbàdúrà lọ́dọ̀ àwọn àfẹ́sìn kó máa fi bẹ ọlọ́run ọlọ́run bàbá yìí nà máa lọ́wọ́ sí rí Israel ọlọ́run lẹ́yìn ìpájú ìdẹ̀kùn lọ́kàn ọlọ́run nípa inna ma'al usri usra ọlọ́run ọ̀sọ̀ pé lẹ́yìn ìpájú ìdààmú ló kù kí ló wí ó ní lẹ́yìn ìpájú ìdẹ̀kùn ló kù. anabi sallallahu alayhi wa sallam anabi na ashaddu nasi balaha al-anbiya anabi muhammad ni ẹ̀yin sahaba àwọn atádàwọn wọn lágbára jù àwọn anabi ọlọ́run ni ó àdánwò tí ọlọ́run fi kàn wọ́n ọlọ́run fi mì wọ́n wò kì í ṣe wọ́n ṣe lọ́wọ́ o thumma salihun lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn thumma al-amthal fal-amthal lẹ́yìn náà làwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn yubtala ar-rajulu ala hasabi dinihi ọlọ́wọ́n máa dáyàn wò bí ọba ṣe nípa sí nínú ìmánì àtẹ̀sí lẹ́sẹ̀ máa rẹ́lẹ́sìn tọ́lọ́wọ́n máa dánwò táwọn aláìmọ̀ kan máa wá pé ah, ah, ebi ó sì ní ọlọ́wọ́n ọba òkan náà ni a sì sọ fún sọ fún wa nígbà náà tẹ̀lé wa ká lọ ó sàn pé àwọn olóbì kan mọ̀ ọ̀dọ́ ọlọ́ọ̀nì kan làwọn ó dòkó sí i. àdáwò tó ẹni ọlọ́run náà padà lọ kò sánà bí ọlọ́run ọba àkátàdáwò bá tí ò padà lọ kò wá sẹ́ni ọlọ́run ọba àkátàdáwò ọba tí ó bá wọ sàárè ọlọ́run padà mú lọ àmọ́ yóò anabi adam alayhi wa salam wọn lè kó láti náà kéwì jẹun àdáwò nígbà òde ilẹ̀ káàdì ọlọ́run ọmọ yẹn ọdún tó wá ọmọ làwọn bá tún sára wọn pa kí nìyẹn jẹmọ àdánwò ànábì wa Nuhu alayhi salatu wa salam wọn ní ọgọ́rùn ọdún mẹ́ta ló fi sunkún nígbà àwọn àjọ rẹ̀ wọn ò gbé tí ń sọ ẹ máa ṣe lọ́ọ̀ nìkan àwọn lọ́ọ̀ nìkan mú ọ̀kọ́ọ́dún látàdàrún ní àárín àtẹ̀kùn ẹ má fi àwọn àwọn àṣà àṣà wa àwọn àṣà wa ẹ má fi ilé ọjà ẹ má dé ẹ̀dá àbá àánú lóhùn látàlárò náà wá dá ẹ má fi wádùú lẹ wádùú níbi ìsàgó wàlá yàgò wàlá ṣùwà bí ọya wàlá yàgò wàlá yàgò wànásírà wàlá yàgò dá wàyàgò kà wànásírà. ẹ má dá abáyẹn lóhùn jẹ ọlọ́run tá a rí wò ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam anábì Nuhu ta wí ọ wá pè wọ́n fún nine hundred nine hundred fifty years Kenya máa gbìyànjú pé ọ̀yà ẹja tàwídì tàwídì tàwídì àwọn tó gbà fún wọn ni wọn ò ju eighty lọ ẹ bá ka àwọn jàmáà tí wọn ti gbọ́ tàwídì lẹ́nu mi tí wọn sì ti ń tọ̀ ọgẹ́ bí n taari ọlọ́run lọ́mọ kọ̀rọ̀ àwọn tí wọ́n ti ń gbó tọ́lọ́hún tí wọ́n sì ń kan mí màtí sì ń dáa fún wọn wọ́n ti ju eighty lọ anabi nu wa lo nine hundred and fifty years èèyàn yìí ti bèrè ọ̀dà àdánwò lánìbá èèyàn yìí ti lọ́wọ́ àná ọkọ̀ ojú mi ẹ nínú jama nínú àwọn jama rẹ̀ àwọn àwọn ńlẹ̀ lóko yìí wọ́n tó fún wọn máa tọ́wà lẹ́yìn pé wọ́n náà gbà lé àfúnláwà ní lóko ọ̀daràn ni olóhùn ògúnṣe mọ́. ànábì ní òòtà wá wí jẹ́ wàláhì gbogbo wàhálà ti ń pariwo ní nine hundred and fifty years ìyàwó rẹ̀ rẹ̀ yín mú sí mi eh, alfa òpùrọ̀ wàláhì gbogbo mọ́fàdé òwe kàn wọ́n lọ kéèyàn máa jíṣẹ́ ọlọ́run kéèyàwó yóò sì máa lọ́gbọ̀n mi ṣe ìdùnnú mi àdáwò mi kò ní báyìí nídìí ní ẹ̀rọ nípa ẹnìkan kàn wọ́n ránṣẹ́ ọmọ rẹ̀ ọyẹ òun tó bómi lọ anabi nuhu ni ma bọ oní sàn áwọn ilé ajabali aṣẹ́wó ni minna ma òní lórí òkè ni òkè yẹn ní ọ̀sọ̀ mi ni bomi tó dé o ní lọ́wọ́sìmọ̀ lè yẹ o anabi nuhu ni kò sí ẹni tí sọ̀yàn lónìí òkèèrè sọ̀yàn bẹ́ẹ̀ ni kíni kankan ò lè sọ̀yàn lẹ́yìn ọlọ́run ọba tọ́ra omi sí wáyé kó wọnú mọ́tò ni kó lè túbá ọlọ́run ò túbá ọlọ́run lọ sókè ó sì parẹ́ sínú omi anabi ọlọ́run ọlọ́run